àwọn àpèjúwe àwọn èyí tó ká màmá eléyìí tó lọ́wọ́ bá fi hàn wọ́n eléyìí tó sèkú táwọn onílàákà ìbá ríru rẹ̀ gbígbàgbọ́ náà máa ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n tó ṣe pẹ̀lú bí àwọn àmì yìí ti ṣe pọ̀ tó báwọn àmì yìí bó ti ṣe hàn tó àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kọ̀ wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn jẹ́ tó ṣe wípé agídí pọ̀ fún àtakò sí pọ̀ nínú ọ̀rọ̀ wọn ọlọ́run ọba wa wọ́n á fi ń yé wa nínú àyà yìí kò sí nǹkan tí èèyàn ṣe o tí ò lẹ́sàn ẹni tó máa ń ṣe dáadáa yóò gbẹ̀san dáadáa ẹnikẹ́ni tó bá sì ń ṣàìdá yóò jìyà àìdá rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àìdá táǹsì pọ̀ gan-an ṣùgbọ́n ìtọ́lọ́wọ́n bá ń fi ìyá rẹ̀ jẹ wá nínú rẹ̀ kéré púpọ̀ ó ń ṣàmójú kúrò lórí púpọ̀ àwọn ìyá díẹ̀díẹ̀ ló fi ń jẹ wá nínú àwọn àìdá wa torí tó bá ń ṣe pé bí àìdá kálukú ti ṣe pọ̀ tó lọ́lọ́wọ́n bá máa nawọ́ ìyà sí ni ẹnì kan ò ní ṣẹ́kù nínú àwọn èèyàn láyé ọlọ́ni wa itta'adhana rabbuka rán wọn létí rẹ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam nípa àgbà tí ọlọ́run ọba wa tó fi yí àwọn ọmọ israẹli ṣàlàyé fún wọn nípa àgbà tó lọ́n fi yí àwọn ọmọ israẹli tó lu ẹlẹ́dàá rẹ̀ fi yí àwọn ọmọ israẹli pẹlẹ yab'athanna alayhim ila yawmil qiyamati. من يصومهم سوء العذاب. fún ọlọ́wọ́n bá búra o òun búra pé wọ́n máa gbé dìde lé wọn lórí àwọn ẹni tí wọ́n máa fi èyí tó burú jù nínú ìyà jẹ wọn wọ́n máa dẹ sí wọn òun búra pé wọ́n máa dẹ sí wọn ẹni tí wọ́n máa fi èyí tó burú jù nínú ìyà tí máa fi jẹ wọn bẹ́ẹ̀ ni ṣé àwọn àwọn ẹni tí ọlọ́run bá là níbi ìparun tó dájú títẹ̀rí sínú odò òkun ńlá iná ìtúsí pé èèyàn ò lè tẹ̀rí sínú rẹ̀ kó tún máa retí àti sẹ̀mí má. ìṣẹ́jú wọn ló ṣe bọ́lọ́mọ bá ti ṣe mú kí Fáráò náà tẹ̀rí kàkà káwọn wá ti torí eléyìí wọ́n gbàgbọ́ tí sọdá tán sọdá sódì kejì òkun ńlá wọ́n rí àwọn ẹni tó ṣe pé wọ́n kóra ró sídìí òòṣà tiwọn tí wọ́n ń sìn tí wọ́n ń bọ tí wọ́n ń pè wọ́n ní yá Musa ij'al lana ilahan kama lahum báwọn náà wó sàkán o táwọn náà máa bọ táwọn máa jọ́sìn fún wọn lè náà ti ṣe lóòṣà a'udhu billah lọ́gbà yín làbáyìí sóòsà ló kó yín yọ tẹ̀fí wa sọ pé kí wọ́n bá yín wòòsà àwọn náà làwọn ẹni tó ṣe wípé lẹ́yìn tí anabi Musa aleyhi salam tó lọ láti lọ gba àlàyé ọ̀nà wo ni wọ́n mọ̀ gbàjọ́sìn ọlọ́run ọba wá látọ̀dọ̀ ọlọ́run ní ìgbà tí ọlọ́run ọba bá ní àdéhùn kó wá lo ọgbọ̀njọ́ tọ́lọ́run ọba tiẹ̀ kúkú pé fún pé kó jẹ́ ogójì ọjọ́ eléyìí tó ṣe pé látàrí lílọ yìí nànàbì musa fi gba àtàwùrátà wá tọ́lọ́wọ́ bá ń sìn fún ànàbì musa níròyìn pé àwọn èèyàn rẹ o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣẹbọ lẹ́yìn rẹ o kọ́dà gan-an wọ́n ti gbẹ́ ère ògèdèǹgbè màálùú kan tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah anabi musa aleyhi salam ọgbọ́ ọ̀kàlà ṣùgbọ́n ekekatọkala tó ká la látàrí ìròyìn tó gbọ́ látọ̀dọ̀ ọlọ́run wọ́n sì mọ̀ pé ọlọ́run ọba òun náà dání tọrọ rẹ̀ jódodo jù wọ́n mọ̀ pé ọlọ́run ọba tó gangan lọ sọ fún ọkàlà ṣùgbọ́n nígbà tó ṣe ń ṣe jẹ́ nígbà tó gbọ́ lọ́dọ̀ lọ náà fi sọ pé laysal khabaru kal mu'ayana ìròyìn kò tó àfojúbà ìròyìn kò tó àfojúbà tẹ́ni tó mọ nǹkan ròyìn tẹ́ni tó mọ nǹkan ròyìn bá ń ròyìn fún wa á rí i pé a máa wò pé ẹ́ nǹkan yìí sì wá burú tó bẹ́ẹ̀ ṣe wí àmọ́ kò ní dàbí kí wọ́n gan fojú rí iná ìná ṣe sọ pé tọ́mọdé ò bá débi ẹ̀rù yóò máa ṣàkó tó bá rí nǹkan tí wọ́n ròyìn fún ọ tó jẹ́ ní tí ń bani lẹ́rù yìí ẹlòmíì lè ti sọ ara sùrẹ́ ló ṣe jẹ́ pé ìròyìn kò tó àfojúbà anabi musa alayhi salam ọkàlà púpọ̀ àwọn wàhálà àti tawurata ń bẹ ní kíkọ́lẹ̀ nínú rẹ̀ tó gbé wá látọ̀dọ̀ ọlọ́run ọ̀sọ́ sílẹ̀ ó sì ra harun alayhi ọmọ ìyá rẹ̀ tó náà jánabi ọ̀rọ̀ amúgbarùngbọ̀n rẹ̀ kí ló ń wọ ọ̀ràn táwọn èèyàn fi ṣẹbọ́ sọ́lọ́ tó lè kọ́ fún wọn ó ní àwọn ọmọ ìyá mi sọmi nírùngbọ̀n lẹ̀ sọmi lórí lẹ̀ àwọn eléyìí alákòóbá ni wọn amúnikọ́lóni ni wọn kò síbi ń ṣe gbìyànjú tó pẹ̀lú wọn ṣùgbọ́n wọ́n kọ̀ láti gbà sáàmì rí yóò ikú ẹ̀dá tó dá alẹ́ náà lójú bẹ́lúbẹ́lú òun lẹni tó gbẹ́ ògèdèǹgbè màálù fún wa léèrè tó ní ọlọ́run yín nù òun náà sì lọ́lọ́run Musa Musa ń gbé pamọ́ ni ìlọtọ́ lọ lọ́lọ́run fi ní káṣírí ó tú so báyìí anabi Musa ọkàn rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n àwọn anabi ọlọ́run àánú wọn máa ń pọ̀ púpọ̀ torí tó wáyé pé bí ìwọ ni wọn kò wọ́ ọlọ́run pa wọn rún kálukú tó ẹ̀ máa lọ. pa wọn anabi hmm. musa tún tọrọ pé kọlọ́wọ́ forí jù wọn kọlọ́wọ́ forí jù wọn tó ọlọ́run ọ̀dà kò burú sẹ́sá ìyẹn adọ́rin wa nínú àwọn ẹni tó tó wúlò tó dáa tí wọ́n ṣe rẹ̀kúrẹ́kù tí wọn ṣe rubbish nonsense wọ́n á ṣe ẹ̀sà ìyẹn àwọn seventy ìgbà tí àwọn ìyẹn adọ́rin àyè ibi tọ́lọ̀ ti wọ́n bá Musa sọ̀rọ̀ alayhi salam anabi Musa sọ fún wọn pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa o ó lóun ti gba tútú báyìí ara yín para yín ẹ wò nǹkan kò sí nínú tiwa nítorí pé inú tánàbí sallallahu ni pé ó wá mú àti wàhálà kù fún wa irú ètò wà lórí àwọn tó síwájú kò sí lórí tó àní ìsẹ̀nsẹ̀ wọlé fẹsẹ̀ ní Islam tó ń sọ pé kọ́ para rẹ náà kọ́ lọ́wọ́n tó forí jàn para rẹ báwo àbí kẹ́ni kọ́ pọ́ kọ́ lọ́wọ́n tó forí jàn bàtí ìsìnkú wọ́n pààyàn. bákan náà nínú sòro tuntun wa lórí tiwọn inú rẹ nu nínú rẹ tún ni pé anybody nínú wọn tí ìtọ̀ àbí gbẹ̀ bá fi lè yẹ ẹ̀wù rẹ̀ fífọ́ràn wọ́n yà fọ̀ gé bẹ́ẹ̀ dànù ni lókè tá a bá gé dànù tá a gan a tún gé dànù a tún gan a tún gé dànù a tún gan asóòdì kínni àgánkàtù tòbí tí wọ́n ṣe wà nínú sẹ̀ríà Islam ìtọ̀ ń bẹ lára ewúrẹ́ kò sí mùṣkílà lọ́ọ́ fọkọ́ mọ́ ìgbẹ́ ń bẹ lára ewúrẹ́ kò sí nǹkankan lọ́ọ́ fọkọ́ mọ́ ìgbà tí wọn fi Musa ń tíṣẹ́ yẹn fún wa ni ah gbogbo alájọ wà ń bí bó gbogbo abọ́ sọ̀rọ̀ ẹ̀ wọ́n wo àwọn alágídí yẹn bá. we are all here ńgbà ọlọ́lọ́run á bọ̀ sọ̀rọ̀ tá a ò fi mọ̀ sórí tó à ń ni pé lan nu'mina laka hatta nara Allaha jahra náà lè gbọ́ pọ̀ àfi ká rọ́lọ́ fótó fótó báyìí ah tó bá pé nbẹ kó já òtún ní kíní kan àwọn alágídí àwọn nínú àwọn alágídí lójijì ọlọ́run bá ní kí ilẹ̀ ó mímọ́ wọn lẹ́sẹ̀ wọ́n sì kú gbaragada ńbẹ náà lànà ìbùnsá tó bá wù ọ lọ tẹ́lẹ̀ àtàwọn àtẹ̀mí náà gbogbo àlọ́ bá ti parun wọ́n fi àjẹ wa látàrí táwọn òpònú nu wa ń ṣe sáwọn ọlọ́gbọ́n nu wọn náà nù ok tẹ́ bá sọ pé ṣẹ̀ṣà àwọn ọlọ́gbọ́n wa ọlọ́gbọ́n wa jókòó nù ok àwọn táwa wá kà kún aláìmọ̀kan tẹ́lẹ̀ tá a kà kó pònú àsopònú wọn kọ́ yóò yí rádà tó a ti pa àwọn ńlá ká ẹ̀ ní bá tún ṣe bá báyìí látàrí àwọn ìwà burúkú burúkú burúkú tó wà lọ́dọ̀ àwọn Israẹli yìí ọlọ́run ọba wa ṣe ìlérí ìyà yìí fún wa ọlọ́run fi yé wọn torí pé ọlọ́run ọba wa tí ọba amúyàn tí ọba amúyàn kò nídìí ẹ mẹ́jẹ ọgbọ́n náà kótó di kọ́ lọ́wọ́ mu yàn kàn kó àwa ọ̀lẹ́ là wa níṣì kan bá fẹ́ fi àjọ wọn máa plan lọ́nà tí wò ní mà nítorí kí tọ́ ọ bá mọ̀ ti ń rò pé fi ọsọ oúnjẹ alẹ́ gbọ̀ngàn ló fi sóúnjẹ ọ̀sán ìdí tí wò pé ọ wọ́n lè gbé e lulẹ̀ ìdí inú tó fi tọ́kítọ́ mi bá fẹ́ ọ àbí wọ́n fẹ́ ọ wọ́n máa ni ò ní jókòó tóun bá fẹ́ báyẹn jà kò nídìí ẹ méjì ọgbọ́ lè sọ pé ẹ dúró ẹ máa retí ijọ́ mẹ́ta náà ni ẹni pé gbogbo nǹkan àjàtẹ bá ní ẹ lọ kó jọjọ kẹ ẹ ti múra lẹ kẹ ẹ mọ pé hàn ah, tí ìbá ṣe kó jìjì tó wá ká wa mẹ́lẹ́ àwa gan a ah, ẹ bá gbà so ẹ múra ẹ múra dáadáa ẹ múra kó lè torí ẹ inú ṣe jẹ́ pé ẹ tọ́lọ́ wọn bá mú yàn nídìí pé má ọgbọ́n gbọ́mọ̀nà kí ló lè ṣe ìwọ gẹ́gẹ́ bíi tani gbogbo eh, àwọn nǹkan ìjà burúkú tẹ ní àwọn nǹkan ìjọ ẹ̀kọ́ gbogbo ẹ̀ jáde àtọkọ àtàdá àtàdó àti bán ẹ̀kọ́ jáde kí wàá dojú rẹ̀ kọ tani ọlọ́run ọba ń sọ fún wọn pé hey ẹ ti dáràn dojú àmì báyìí o òun òun ṣe ìlérí ìyà fún yín pẹ̀lú ìbúra pé wọ́n máa de àwọn kan sí yín náà ni tí wọ́n máa fi ètò burú jù nínú ìyà jẹ yín ila yawmil qiyama láti gbàdégbà nìyà yóò máa jẹ yín díjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama ìdí ni tó fi jẹ́ pé ìbúra tọ́lọ́ wọn bá ṣe yí báyìí lórí àwọn Yahud wípé ìyà ọmọ jẹ wọn ẹni tí wọn máa fìyà jẹ wọn ọlọ́wọ́n máa dẹ́ wọn náà ni látàrí àìgbọ́rọ̀ wọn látàrí ìtakùtọ̀ lọ́wọ́n ọba tó ń takùtọ̀ lọ́wọ́n tí wọn kì í tẹ̀ láṣẹ rẹ̀ àti rírọ́ọ̀lù tí wọ́n máa rọ́ọ̀lù tó lọ́wọ́n bá ṣe léèwọ̀ ẹni tí wọ́n máa fìyà jẹ wọ́n mọ̀ wá bá wọn náà ni ọlọ́wọ́n máa dẹ́ sí wọn. a rí i pé ìyà yẹn jẹ wọ́n dòní yìí nínú ìyà tí ó jẹ wọ́n òun náà ní wípé anabi Musa aleyhi salam òun gan fúnra ara rẹ̀ nínú ìyàtọ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ wọn oníkọ́ bẹ̀rẹ̀ sí ní gbowó sàkọ́lẹ̀ lọ́wọ́ wọn fòdìdí ọdún méje wọ́n ti sọ pé ọdún mẹ́tàlá ló fi ń gbowó sàkọ́lẹ̀ lọ́wọ́ wọn láì dájọ́jì wọ́n ní wọ́n sanwó sàkọ́lẹ̀ báyìí náà sọ pé anabi musa aleyhisselam ńlá kọ́kọ́ ẹni tó kọ́ gba alxọrọjẹ owó sakọlẹ wọn ò wáyé máa jìyà lẹ́yìn eléyìí torí pé láti gbàdégbà ni wọ́n ń bọ́ sí abẹ́ ìfìyàjẹni tàwọn ọba Rome àwọn ọba gíríkà wọ́n ń fìyà jẹ wọ́n àwọn kàlẹ́dàní yína wọ́n fìyà jẹ wọ́n àwọn kòṣìdàní yóna gbogbo wọn àwọn ọba ọba àwọn àwọn èèyàn wọn yẹn táwọn Yahudi bá kó sábẹ́ wọn ìyá náà ni. tọ́ lẹ́yìn rẹ̀ wọ́n tún bọ́ sọ́wọ́ ìfìyàjẹni táwọn Nasara lẹ́yìn ìgbà tí anabi Isa aleyhi salam tó dé táwọn ń pé ọmọ zina ni àti pé ẹ̀tọ́ ẹ̀tọ́ ni káwọn pa tí wọ́n fi ń lépa àti pa tí wọ́n sì ṣe títí títí pé àwọn pa náà ní tọ́lọ́run fi gbáwọ̀ rẹ̀ wẹ́ lómi táwọn fi gbàgbọ́ pé ń làwọn pa ń làwọn kàn má gbélébù táwọn nọ̀sọ́rá náà pẹ̀lú wọn gbà pé náà ni wọ́n pa. lẹ́yìn ọ̀rẹ́yìn lẹ́yìn ìgbà tégbèrègbè tégbèrègbè àwọn ọba róòmù àwọn padà gba ẹ̀sìn nọ̀sọ́rá àwọn ló wá ya ẹ̀sìn nọ̀sọ́rá ní pátánì tẹ̀ lónìí yìí àwọn ọ̀wá ń fi àwọn Yahudi lọ́rùn balẹ̀ àwọn ọba róòmù yẹn wọn ò fa àwọn Yahudi lọ́rùn balẹ̀ àwọn náà ń fìyà jẹ wọn ni àwọn náà ń fìyà jẹ wọn ni ìyà lóríṣiríṣi ìyà lọ́tún ìyà lósì nítorí pé bó ni wọ́n ṣe máa bó làwọn nasara ṣe máa gbà wọ́n tọwọ́ tọwọ́ bó wọ́n ṣe gbà wọ́n tẹ̀rín tọ̀yàyà nígbà tó ṣe pé gbàgbọ́ tiwọn àwọn nasọ́ra ni pé àwọn yahudi lọ́ba àwọn pa anabi Isa nígbà tó ti pa àwọn yahudi náà gbà pa àwọn làwọn pa anabi Isa kótó di kọ́lọ̀ tún wọn fún pé wa ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahu wọn pa wọn ò sì kàn má gbélébù ṣùgbọ́n ọlọ́run bá sun wọn lójú ni bal rafa'ahu Allahu ilayhi wa kana azizan hakima gbígbé lọ́lọ́run bá gbé lọ sí sánmà alágbára lọ́lọ́run bá tágbára rẹ̀ borí gbogbo agbára hakima ọlọ́gbọ́n sí ni tọ́gbọ́n rẹ̀ borí gbogbo ọgbọ́n tọ́ ìyọ̀yé jẹ́ wọ́n títí islam náà fi dé ìgbà tí islam náà dé islam náà tẹ̀ wọ́n lórí bá láwọn yahood àwọn náà jẹ́ ẹni tó ṣe pé wọ́n jẹ́ ẹni yẹpẹrẹ ẹnikẹ́ni nínú wọn tó bá fẹ́ gbé abẹ́ ìjọba ẹ̀sìn islam yóò san sákọ́lẹ̀ yóò tún san jizya yóò san ìsakọ́lẹ̀ yóò tún san jizíà yóò mọ wá san jizíà lẹ́ni tó fọwọ́ kó wá kì í sọ́kọ́ lọ san sí báńkì because tó máa lọ sanwó owó yàtọ̀ jẹ wọn á ní lọ san báńkì sọmọ kọ́ mọ̀ sí fàárì ni bẹ́ẹ̀ mo ti bá wọn san sí àmọ́ lọ́wọ́ ló fi kó wá sọ̀rọ̀ tó wá fọwọ́ kó wá tó sí nà tá ló ń fi ó rí tẹ́gbà ti dá nípa pọ̀ ẹ̀ ẹ̀ ìwé àtàwọn táwọn tọ̀. ọba ọwọ́ kan kó wá wọn àgbẹ̀ kí ni wọ́n àti tánu ọwọ́ méjèèjì tí ó tún rọ ó ní ẹ̀dá kó sẹ́ ẹ̀sà gbà. Hmm. hatta yu'tul jizyata an so hikima tó à ń bi pé ẹ fọwọ́ ara yín kó nù nítorí pé ẹni tó fẹ́ kó fún òun ló borí rẹ nísìn owó tó sì fẹ́ san owó ẹjẹ ńráyé gbé ni àsanráyé gbé ni tó bá jẹ́ pé àsanráyé gbé láti san ọ̀rẹ́ múlẹ̀ ní láti san kọ́ máa kó wọn nìkan tún rọ kó tọ́ eléyìí jẹ́ bí islam náà tún ṣe rẹ́ẹ̀kì wọn tọ́ eléyìí ò yé ṣẹlẹ̀ o ìyà ń jẹ wọn lóríṣiríṣi títí tó fi di wípé wọn fọ́nká wọn fọ́nká gbogbo orílẹ̀ especially wọn fọ́nká gbogbo European countries tó fi dá amẹ́ríkà àwọn yahood ó di pé economic ilé ayé ó fi wá wà lọ́wọ́ wọn àwọn tó jẹ́ pé ẹ̀ta oró ni wọ́n wá jẹ́ pé àwọn ní ń darí ètò ìṣúná owó ilé ayé eléyìí wá ń àwọn onílù irun wọn nú lórí àtọ́rìn wá sí wa gbọ́dọ̀ á jẹ́ pé ní ọmọ kọ̀ǹtróòlù o Economic tiwa tòsẹ́yìn kí tí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà kálukọ́ bẹ̀rẹ̀ sí ní wò pọ̀ ọ̀nà wo lágbà ọ̀nà wo lágbà gẹ́gẹ́ bí ṣe máa ń ṣẹlẹ̀ ńlùkọ́ kan náà nìyẹn ní ìṣẹ́ wọn á yẹ pé gbogbo ètò ọrọ̀ ajé ìlú ti ń o ti bọ́ sọ́wọ́ àjòjì kò sí tàbí ṣùgbọ́n pé wàhálà ni wàhálà ni ẹ mọ wọ́nà bí kẹ dá wàhálà lẹ kẹ dá fìtínà lẹ kẹ sáfìlẹ̀ lé wọn lu yín irú ṣẹlẹ̀ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tó fi jẹ́ pé ilẹ̀ tó ti rà tó ti sanwó ti pẹ́ tó bá tún lọ fẹ́ kọ́lé lé lórí wọ́n tún ló tún kéra ráhùn òkè kò sí táwọn tà mọ́ àfi fìtínà fìtínà ló kù táwọn ń tà báyìí àtẹ́gùn wọn ń tà so eléyìí túmọ̀ sí pé ńgbà tí àwọn kan bá dé tó bá pọ́n gba gbogbo nǹkan mọ́ yín lọ ọ gbogbo ọ̀nà tẹ́yìn náà fi fúnlẹ̀ mọ́ ọ lẹ́ẹ̀mọ́ wa ìdí inú tí gbogbo àwọn òyìnbó fi ń wọ́nà láti lé àwọn Yahudi kúrò nílùú wọn wọ́n ń pè bìkan ní Wall Street ní New York ibẹ̀ ní gbogbo ètò ọrọ̀ ajé owó ilé ayé wà àwọn Yahudi wọ́n sì ń control rẹ̀ títí dọ̀la so ìdínú ló fi jẹ́ kí wọ́n ya dìndìnrín fáwọn Israẹli n'Amẹ́ríkà nítorí kí wọ́n ń kọ́ńtrólù ibi tí ètò ọrọ̀ ajé wọn wà. Wa gbàtọ́ lọ́n sì ti sàdéhùn pé ní tí wọ́n máa fìyà jẹ wọn àló wọn máa gbé dìde náà ni títí tíjọ́ gbẹ̀ndà kìyàmù wọn máa dẹ́ sí wọn lọ́lọ́n sì dẹ Hitler sí wọn ní Germany ara tó fa ogun ilé ayé kìíní nù ọ̀pá ọ̀pá a kọ̀dá tó kàn pa àwọn Yahudi bẹ́ẹ̀ rí ọ̀pá ṣége sí wọn la àwọn náà lónìí tẹ́nìkan bá ti wá sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ tó against wọn wọn ni àwọn ọ̀tá sàmìyà ni bẹ́ẹ̀ làwọn Yahudi máa ń sọ wípé innahu muttahamun bi mu'adati sàmìyà wípé wọ́ o àwọn fẹ̀sùn kàn pọ́tà sàmìyà nù torí pé àwọn baba ńlá tiwọn nínú àwọn ọmọ Noah òun náà ni Sam ibn Noah Sam ibn Noah òun náà sì ni baba jókòó jẹ́ Sam ibn Nuh òun náà sì ni bàbá ńlá àwọn Lárúbáwá náà so téèyàn kan bá ti wá sọ pé àwọn Yahudi ò sí dáhùn àwọn ọ̀tá sàmìyà ni wọn eléyìí jẹ́ ohun tí àwọn Yahudi yẹn tí wọ́n máa fi fẹ̀sùn kàn àwọn èèyàn wọ́n tún wá sọ yìí pé àwọn ẹni tí wọ́n ń àwọn tí ń bínú àwọn nàzíyà ni wọ́n wípé àwọn èèyàn Hitler ni wọn nítorí pé tíláàrí ó ó ọ̀pọ̀ àṣegè sí wọn la tọ gbogbo olú tó máa wá wọ àwọn òfojú wọn náà balẹ̀ o tó ń ti kó àwọn èsè tíláàrọ̀ àmọ́ àwọn náà òfojú wọn balẹ̀ ìdí nu tó fi wá jẹ́ pé àwọn òyìnbó wọ̀nyẹn amúnáfìkì ayé wọn wọn á ronú pé ìgbà táwọn èèyàn yóò já wọn gbádùn àwọn fúnlẹ̀ mọ́ wọn wọn ò já wọn gbádùn síbẹ̀síbẹ̀ wọ́n sábà bí ìgbà tẹni tí ó kú pàdé ẹni tí ó pa ni àwọn ẹja wábì kan tá a kó wọn dà sí ẹja wábì kan tá a kó wọn dà sí báyìí wọ́n ń pè ẹnìkan ní Bedford ó jẹ́ minister of external affairs Britain ní 1920 ló ṣe àdéhùn pípé wọ́n bá wọn dá ìlú tiwọn náà lẹ̀ wọn ò dálẹ̀ nítorí Ọlọ́run sẹ́wọ̀n káwọn fẹ́ bọ́ lọ́wọ́ àwọn kìnnìún ti ń dà wọn láàmú ìbí ìgbà tí kùtẹ́ bá ń dà yẹn láàmú ẹ sì de ogun sí wọn kò pa wọn ẹ wá lò fún wọn. tó ibẹ̀ ni wọ́n á ronú láàrin káwọn kó wọn lọ sí Palestine àbí káwọn kó wọn lọ sí Uganda àbí káwọn kó wọn lọ sí Libya ọ̀kan náà ló mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n padà wá mú Palestine pé àwọn baba ńlá tiwọn náà kúkú ń gbé bẹ̀ntẹ́lẹ̀ náà ẹ̀kú ìgbà tí Yusuf alayhi salam tó dọlọ́lá ní Misr ni gbogbo ọmọ Israẹli dà lọ bá ń bẹ àwọn bá fìlú lẹ̀ fáwọn èèyàn yòókù tí wọ́n jọ ń gbèlú àwọn làwọn baba ńlá tàwọn Palestine so àsìkò tó lọ wọ́n ní wọ́n jáde pẹ̀lú Musa tí wọ́n là ó kẹ́ padà sí Palestine yẹn wọ́n ní aa inna fiha qawman jabbari àwọn alágbẹ̀rù gbẹ̀rì kan bẹ̀ẹ̀mẹ̀ ibà àwọn tẹ̀ ń jọ ń gbèlú tẹ́lẹ̀ náà ẹ padà bẹ̀ torí pé tó o bá ti sá fúnlé ilé òdìtẹ̀ lómi òjò yọ tó bá ti lè sá fún lù ìlú ó di tẹlómi kọjọ yọ tó ńgbà táwọn ti fìlú wọn sílẹ̀ ó ti di ti àwọn èèyàn míì àwọn èèyàn míì wọ́n jọ ń gbèlú tẹ́lẹ̀ o but àwọn bẹ̀rẹ̀ sí ní nasẹ̀ kọjá abẹ́sẹ̀ wọn ṣe mọ tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní nasẹ̀ tayọ aṣọ òbúra wọn kálukú tún gbalẹ̀ kúnlẹ̀ nígbà táwọn ilé ikú ti sá lọ ẹ̀fẹ́lẹ́ ikú ti ẹ̀dọ́fẹ́lẹ́ ikú ti. wọ́n á sọ fún Musa pé àwọn ò ní wọ Palestine yẹn o ní ìsìn wọn sọ pé ìlú tọ́lọ̀ ń ṣe ládéhùn fún wa ni kí ló dé tẹ́ wọ̀ ń gbà náà àní wọn Palestine ó dìgbà táwọn alágbẹrùgbọ̀nrín yẹn bá jáde kó nu lù ó tó wọ́n sì pàkíyèsí wọn pé jẹ́ àwọ̀bẹ̀ tá a bá wọ̀bẹ̀ tá a bá wọn jà àwọn aláàbòrí á wọ̀ lù wọ́n ní wọn Musa sórí ní tí ń bẹ́ẹ̀ mẹ́rin kó wọ́n là bá lọ́rọ̀ àwọn òní wọbẹ̀ lókun gbà tó bá wà nbẹ tó bá ní dandan àfi ká wọbẹ̀ wà tọ́lọ́ yẹn lọ bá wọn jà bẹ́ẹ̀ bá wọ́n ìnìkẹ́ wá jíṣẹ́ fún wa ń dó dé aláwọn ni grade one <laughs> nínú àwọn aláìgbọ́rọ̀ ìwọ àtọ́lọ́ ò lọ bá wọn jà bí òye bẹ́ẹ̀ bá wà borí wọn ẹ wàá jábọ̀ fún wa ń yín bì subhanallah tó ìgbà tí wọ́n kó wọn lọ ní ìgbà tí England tóun jáde kúrò ní Palestine lẹ́yìn ìgbà tí wọ́n gba Palestine lọ́wọ́ àwọn mùsùlùmí tí wọ́n tà wọ́n jẹ torí pé ìfẹ́ ipò ni wọ́n fi gba gbogbo ilẹ̀ lárúbáwá ilẹ̀ lárúbáwá ò sínú ibi tó yìnbó rí colonize àyàfi látàrí ìfẹ́ pò nítorí gbogbo ilẹ̀ lárúbáwá lásìkò tó yìnbó mú gbogbo àwọn ìlú lẹ́rú tí wọ́n láwọn colonize àwọn olè wọn lásìkò yẹn gbogbo lẹ̀ lárúbáwá ń bẹ lábẹ́ ad-dawlatul uthmaniyya ad-dawlatul uthmaniyya khilafa islamiyya ni ní ayé sultan abdulhamid òun ni ẹni tó jẹ́ khalifa parí gbogbo ẹ̀ tó ju two hundred years lọ nísì kódà kò tí tó tọ́ sultan abdulhamid wọ́n pè ní dawulatu rọjòlè làjúùzì wípé empire yẹn ó ti di empire ọ̀lẹ nítorí pé sultan abdulhamid nǹkan ń pàṣẹ ní àṣẹ rẹ̀ òmúlẹ̀ mọ́tòrò pé àwọn òyìnbó ti gba gbogbo ète tí ìlú islam gbogbo ète tí ìlú islam ó sá kùsù ibi tó kùsù ó tún pọ̀ tọ́ àwọn òyìnbó yẹn wá bá sultan abdulhamid wọ́n kó owó gold wa tó pọ̀ lórí pé ta Palestine fáwọn nígbà tí ìjọba ẹ̀sìn Islam ti lẹ̀ gan nu wọ́n ní kó ta Palestine fáwọn torí pé ti sàdún láti 1920 wípé àwọn sọ̀bẹ̀ di ìlú fáwọn Yahud wọ́n á sọ fún Sultan Abdulhamid pé kó ta fáwọn Sultan Abdulhamid wá ń dá wọn lóhùn yìí pé ìlú yẹn ìyẹn Palestine ẹ̀jẹ̀ àwọn baba ńlá wa ni wọ́n ta á lẹ̀ o kó tó di tàwa mùsùlùmí yẹn ni pé wọ́n jágbá ni ẹni tí ó bá wá gbà padà lọ́dọ̀ wa òun náà jìjàgbá ni o èyí ṣe ń ta fẹ́ ta o tẹ bá ti rí wa borí gbà náà lẹ́rìí gbà àwọn òyìnbó lọ pẹ̀lú tìjú ẹ̀yìn rẹ̀ ni wọ́n á dàbí ọgbọ́n wọ́n wá lọ bá Sharif Hussein Sharif Hussein yẹn òun jẹ́ sherifu mẹ́kà òun ló jẹ́ aláṣẹ mẹ́kà nígbà yẹn sherifu hussein yìí báyìí òun jẹ́ bàbá ńlá fún àwọn ẹni tó ń ṣèjọba jordan nísìn ordon òun jẹ́ bàbá ńlá fún wọn òun ló ń ṣèjọba hijaz mẹ́kà medina juda taif yambor gbogbo ru àwọn ìlú yẹn olóńṣèjọba mi ń gbà yìí. ọkọ̀ pa stabilizer yẹn. Sharif Hussein bàtà lọ bọ́ọ̀n ọ̀fìlà ọ̀pá Sharif Hussein bàtà lọ bọ́ọ̀n wọ́n á sọ fún yín pé àà ẹ máa wo bí àwọn òyìnbó yẹn especially England àti France àwọn náà ní bàbá ńlá múnáfíkì ayé wọ́n lọ bá Sharif Hussein wípé ìwọ lárúbáwá lẹ́yìn hmm? ó túmọ̀ sí pé ọmọ ànábì sallallahu alaihi wasallam tìrẹ̀ ló sì jẹ́ pé. tí wọ́n á gbìyànjú ní àṣẹríf wọ́n gbàgbọ́ pé ara ilé ànábì ni pé inú àwọn àrọmọdọ́mọ fámílì ànábì ni irú wọn náà sì tún wá dòní náà àwọn sàrùdíyà náà wọn kpó kíní kan ọmọ kíní kan ìyẹn ni kó àwọn ara ni yẹ pé bó ṣe ka tí kò sí wàhálà nítorí pé nítorí yẹn bá pera rẹ̀ wọn ò nídìí láti jà ṣùgbọ́n àtìmọ́ yín pé tó bá jẹ́ ọmọ anábì tó bá jẹ́ kínní kò wípé kọ́ wà lìjánà o so wàá múra ni o. ya Fatimatu binta Muhammadin salini min mali ma shi't la ughni anki min màtá nàbì sallallahu alaihi wasallam sọ fún rẹ̀ tó bí tààrà pé wọ́n Fatima ọmọ Muhammad sallallahu alaihi wasallam tọrọ tó bá fẹ́ nínú owó mi lónìí o nínú dúkìá mi lónìí o torí pé mi ò ní kankan tí mo fi lè gbọ́ lẹ lọ́dọọlọ subhanallah ó wà ní tó ti yí pé gbogbo ẹni tó bá ti pè lára alẹ́ ànábi sallallahu alaihi tó bá sì jẹ́ mùsùlùmí ẹ sì dáadáa sí wọn ẹ pọ́n wọn lé ẹ gbọ́dọ̀ kórìíra wọn ẹ gbọ́dọ̀ jẹ́ kí rírí wọn má bà yín lọ́kàn jẹ́ a'udhu billah so gẹ́gẹ́ bíi العباس أبو àbúrò النبي صلى الله عليه وسلم sallam bó ti ṣe wá fẹjọ́ sùn anabi sallallahu alayhi wa sallam kó àwọn arí kó àwọn èèyàn tí ọ̀rọ̀ bá jọ dà wọ́n pọ̀ láàrin ara wọn wọ́n máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fúnra wọn àmọ́ ńgbà tán bá rí àwọn táwọn jára lè wà anabi sallallahu alayhi wa sallam wọ́n máa ń kájúlẹ̀ wọ́n máa ń fajúro wọ́n máa ń ṣe gbáǹgbáǹgbáǹ rò pé yé wa so tani fẹjọ́ sùn àbúrò bàbá anabi sallallahu alayhi wa sallam ìyẹn ni pé ẹ̀yin ń fẹ́ kánàbì sallallahu alaihi wasallam kó yọ́nú sí yín ẹ̀yin ń fẹ́ kánàbì sallallahu alaihi wasallam ó dùnnú sí yín ẹ̀yin sì ń fẹ́ kẹtùkà pẹ̀lú ànábì lálàáfíà ẹ̀ ń wá ń sa ìdá sáwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam àbó ni ó sì wá dùnnú sí bó ni ó sì dùnnú sí tó nítorí ìdí eléyìí báyìí bí kéèyàn fẹ́ kó àtàfọ́ òun káwọn jọ túká lálàáfíà tọba ti wá wọkọ náà ọmọ wa họjú mọ ọmọ àfa rẹ ọmọ kankù níjọ tọba fi lè tú àṣírí tiẹ̀ bọ ọnù tiẹ̀ bọ láti jọ ọnù so bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam lójijì bí wọn ṣe sọ fún báyìí ojú rẹ yí padà ni anabi ni mo fọlọ́wọ́n bá búra ẹ lè rí àlìjáná wọ̀ síwájú kẹ́ ẹ tó pọ́n mi lé lára àwọn èèyàn mi sọ ó léwu kéèyàn bínú àwọn ará ilé anabi Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ lásìkò ìgbà tí wọ́n sọ eléyìí fún Sharif Hussein bóòlù ẹ̀sìn máa wòran táwọn Turkey àti èsì lárúbáwá àti fáwọn ní ń ṣèjọba gbogbo ilẹ̀ lárúbáwá wọ́n lu ẹ̀yàmẹ̀yà wọ́n fi pọ́ǹpù orí wọn lẹ́yìn tó jẹ́ pé ìlarúbá yẹn ní islam ti wá lọ́dọ̀ yín kíni kíni kíni torí pé àwọn mùsùlùmí àwọn lárúbá náà ní ṣèjọba títí títí kó tó di pé àwọn atrak àwọn agbàjọba mùsùlùmí náà làwọn náà àwọn turkiya lédè kúkúrú wọ́n sá kọ́ àwọn lọ́balọ́ba lárúbáwá yìí sí àwọn turkiya báwọn náà sì ṣèpàdé ìdákọ́ńkọ́nù lórí pé ẹ̀kọ́ tí àwọn òyìnbó kọ́ àwọn ní káwọn yarí mọ́ àwọn turkiya yìí lọ wọ́n kálukú bá yarí àwọn ilé ìkéde ní Hijaz pé àwọn gbá tí wọ́n máa àwọn Misra àwọn náà kéde kó àgbá tí wọ́n máa àwọn Syria àwọn náà gbá tí wọ́n máa sẹ́yìn bí wọ́n ṣe ń kéde tí ìjọba yẹn já máa turkey lọ́wọ́ ń bí tó ń jámọ́ lọ́wọ́ ń bí tó ń jámọ́ immediately àwọn òyìnbó england sì ń gbà bíi france ń gbà bíi wọ́n sì kún gbogbo olùmọ̀wọ́ ìdí inú tó fi jẹ́ pé lebanon àti syria ọbọ̀ sọ́wọ́ france nígbà tí iraq tó bọ́ sọ́wọ́ england lára iraq ní kuwait wà gẹ́gẹ́ bí state kan ni sọ̀bàtò òyìnbó England náà lọ dá wàhálà alẹ́ tí Kuwait náà fi di orílẹ̀-èdè Imarati al-Arabiya al-Muttahida nínú rẹ̀ ní Qatar gbogbo ẹ̀ náà wọ́n gbà àwọn náà wọ́n kọ́ Qatar lọ́gbọ́n tí Qatar fi yá Sultanate Oman bí wọ́n ṣe gbàánu Bahrain bí wọ́n ṣe gbàánu so gbogbo Misra bí wọ́n ṣe gbàánu Tunisia ń bọ́ France Algeria Morocco France. Italy Libya wọ́n sì pín gbogbo olúmọ ọ̀nà tí wọ́n bá bá wọn látàrí pé gbólẹ́sì máa wọ àwọn eléyìí ràn àwa di ẹrú fáwọn òyìnbó amúnisìn tó àwọn Yahud nígbà tí England wá ń lọ kúrò ní Palestine ní early forties bí wọ́n ṣe ń kéde pé àwọn ń lọ kẹ́ ẹ máa wètí o sẹ́wọ̀n kan ti ṣàdéhùn láti nǹkan bíi twenty something years ago so bí wọ́n ṣe wá ń lọ ní early forties yẹn wọ́n sì ti kó àwọn Yahudi wọ́ọ̀lù wọ́n sì fi wọ́n dípò ara wọn gbogbo nǹkan ìjà tó yẹ kí wọ́n kó jáde wọ́n sì fi ń lé wọn lọ́wọ́ wọ́n sì fi ìlú lẹ̀ England lọ́lọ́ plant àwọn Yahudi yẹn sí Palestine so ìgbà tí England tí jẹ́ super power mọ́ tá Amẹ́ríkà di super power Amẹ́ríkà take over gbogbo wa ni à ń dáàbò bo Israeli tìrẹ́nìsì tí Israeli bá lọ tọ́jà tó ju agbára rẹ̀ lọ ẹ̀rì tí England ó wà Amẹ́ríkà ó wà France ó wà láti defend Israeli àdánwò tá a gbìn sí láàrin tó ẹ wá wo bí àwọn Yahudi náà wọ́n sì wá láàmì láaka nínú à ń ṣe nǹkan ogun nínú à ń gba nǹkan ogun lọ́dọ̀ Amẹ́ríkà síbẹ̀síbẹ̀ inú bẹ̀rù bojo wọn wà òdodo la dé wọn lọ Ọlọ́run ti ṣèlérí kẹ́ni tí ó máa fìyà jẹ wọn díjọ́ gbẹ̀ndà òkè àmọ́ Ọlọ́run gbé dìde sí wọn. ẹ wọ́n fẹ́ sẹ́ ń pa Falastin nípa púpà ogun tí wọ́n ń jẹ ogun àìnídìí fún bí ọ̀sẹ̀ mẹ́ta yìí èèyàn one thousand plus ni wọ́n pa ní Gaza nígbà táwọn Palestine tí wọ́n pààyàn ju àádọ́ta lọ sixty tó gbogbo ilé ayé àwọn òyìnbó wọ́n sì ń sọ pé yes Israel has all the right to defend its territory we do respect the right of Israel so kí làwọn lè ṣe masakin <laughs> kálukú ọkàn gbẹnu lọ́nà ni subhanallah ṣùgbọ́n o ìró ìbànújẹ́ ń bẹ fún ọ táwọn ọmọ tí ń pààyàn pàkópa yẹn ìró ìbànújẹ́ ń bẹ fún ọ. ó wà nínú hadith ní ìjẹ́rìísí pé yọ jẹ wọn náà ni látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam gbogbo ndé alùkìyàmù ní dé o síwájú kẹ́ẹ̀ pa àwọn yahood gbogbo ndé alùkìyàmù ní dé o síwájú kẹ́ ẹ tó pa wọn kí wọ́n máa ṣe gbogbo tí wọ́n bá ń ṣe ní nǹkan ogun ẹ máa pa wọn ṣùgbọ́n ìròyìn wa nígbà tí wọ́n lá pa wọn òun náà ni pé mùsùlùmí ni wá èsì lárúbáwá ìdínú tó fi jẹ́ pé agbára wọn ò lè ká wọn ní ìsìn nítorí pé nàárọ̀tún qawmiyya wa naza'atun qabaliyya ni wọ́n fi ń dojúkọ àwọn Yahudi ní ẹ̀yàmẹ̀yà. E lárúbáwá ní báyàwó díjà ni wọ́n ń ṣe níìsín tó àwọn sì ń bá wọn ja ideological war wíkẹ ogun ẹ̀sìn lélẹ́yìí torí ẹ̀ náà ń sọ pé ẹ̀yin Palestine táàbà lè jọ gbé lálàáfíà ẹ gba israeli ní kọ́ńtírì àwọn yahudi ẹ sì mọ̀ pé ọ̀gọ̀rọ̀ ọmọ philistine náà tún wà tóun náà tún bíà citizenship yahudi torí pé gbogbo olú wọn náà ní Asqalan nkankan so Asqalan ìlú Imam Ibn Hajar nìyẹn o so gbogbo ẹ ti dìbì táwọn Yahudi ti gbà so gbogbo àwọn ọbẹ yẹn so ńgbà táwọn gba gbogbo olú wọn tún change ọkọ wọn o wọn lè sọ pé àìdòrò àrùnàwòt wọn kọ change ọkọ kẹta gbọrí so nítorí délé yìí tó bá dìgbà yẹn ẹ̀yin mùsùlùmí ẹ pa wọn kódà débi wípé gbogbo nǹkan ni wọn máa gbèjà mùsùlùmí gbà náà tí yahudi bá sá sẹ́yìn ògiri ògiri ọmọ pé wọ́n mùsùlùmí yahudi ní lẹ́yìn mi wá pa tó bá sá sẹ́yìn òkúta òkúta ọmọ sọ wípé wọ́n mùsùlùmí yahudi ní lẹ́yìn mi wá pa àyàfi gìkan òní òní tó àṣírí. òun náà igi ẹlẹ́gùn irú igi ẹlẹ́gùn tí ràkúnmí máa ń jẹ igi ẹlẹ́gùn wà tó yẹ pé kìí ga jù òun ló ń jẹ ràkúnmí yóò máa jẹ so irú rẹ̀ irú àwọn igi yẹn òní òní tó àṣírí wọ́n ń pè ní shajaratul yahudi igi àwọn di ni òní igi tó gbàbọ̀dì fún wọn. tó máa gọ sẹ́yìn rẹ̀ ó ní òní tó àṣírí a sì dúpẹ́ fọ́nà bó lè yẹn fẹ́ gọ sí bẹ̀ǹgà igi ìkànnì tó yẹ pé tẹ wá wo gíga rẹ̀ kò pé kò lè ju ibi àyè yẹn lọ tọ kò sì níwé tábà pé wèrè ó sùjọ èèyàn lè sápamọ́ sábẹ́ àárẹ̀ ọ torí ẹ̀ àwọn Yahudi ọ̀gbà Ànábì sallallahu alaihi wasallam ń ṣùgbọ́n tó bá gbọ́ nǹkan kan nínú àdéhìí pé báyìí báyìí báyìí wọ́n máa mójútó torí ẹ̀ wọ́n ń gbin igi yẹn bàjẹ́ ni ní Israel yẹn wọ́n ń gbin bàjẹ́ torí wọ́n ti gbọ́ pé no no farm protection so àwọn wá ń rẹ́rìn pé <laughs> ọjọ́ náà kò dájú pé ó dé táwọn mùsùlùmí yọ á máa pa wọn bá pẹ̀lú adúrú nǹkan ìjà táwọn ń ṣe yìí kò yé wọn ìtàsíkò tọ́lọ́mùbá tó bí eré ní ọjọ́ so eléyìí lábẹ́ pé ìyọ́ jẹ wọn náà ni ìyọ́ jẹ wọn kó tó dijọ́ gbendal kíyàmà so eléyìí tó bá yé wa á rí wípé ọlọ́run ọba wa ti ṣàdéhùn òdodo sì làdéhùn rẹ̀ àwọn ti ń rámì rẹ̀ báyìí láti sìn inna rabbaka la sari'ul iqab dájúdájú ayára fìyà ẹ̀ṣẹ̀ jẹ ní lọ́lọ́run ọba o ó máa ń yára fìyẹ̀sẹ̀ jẹyàn tọ́lọ́n bá fẹ́ fìyẹ̀sẹ̀ yẹn jẹyàn ó yára tètè fìyẹ̀sẹ̀ yẹn jẹyàn torí ọlọ́run sì bùkátà nígbà ìyàtá fi jẹ wọ́n yìí ẹ lọ jápà san wá ẹ̀rẹ̀ ọ̀rẹ́ yìí ó di ẹ̀rẹ́ kó tiẹ̀ jẹ́ pé bá ti bá wọn báyìí kún okun dàkú akọ apánu àbí ẹ lọ rẹ ọ̀rẹ́ wọn bá ti rẹ tán ẹ̀ tó bá fi nànú wọn kọ́ mọ bá bẹ̀ lọ àlùkìyàmọ̀ ni ọlọ́run bùkátà gbogbo eléyìí innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àṣẹ ọlọ́run fún gbogbo ndí máa fẹ́ kọ́ sẹ́ kò ju sẹ́ kó sì sẹ́ lọ torí rẹ̀ ọba tó yára fìyà ẹsẹ̀ jẹ̀yàn lọ́lọ́run o èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ wá máa fọwọ́ pa ìdààyè ọlọ́run pé mo fẹ́ wo kí ni ó mo fẹ́ wo kí ni ó irú wọn máa padà kábàámà náà ni gbogbo àwọn kèfèrí ẹ̀rí pé látàrí ń bí ni wọ́n tún máa rí kí àtúbọ̀tán àwọn ò ní dáa wọ́n tún wá padà rí níjọ́ gbẹ̀ndà kìyàmù ẹ̀rí pé wọn náà mùsùlùmí tó bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó yẹ kó jìyà tọ́lọ́wọ́n bọ̀ bá fẹ́ fìyà rẹ̀ jọ́ lálùkìyàmù yóò ti kánjú fìyà ń jọ láyé ń bì ọkàn rí tí gbogbo sísítẹ́ẹ̀mù rẹ̀ dàrú gbogbo tó ń ti rí sí rọrùn ọ̀bà ní ṣeéṣe máa. nítorí sàdé ń pè wá gba àwọn ah ta ló pè ọ́ ẹ̀yin náà lẹ́ni wá lónìí kọ́ dájú pé ẹ gbọ́rọ̀ àníta ló pè ọ́ dípò kọ́ ọmọ sí astagfirullah mo so nítorí pé ọlọ́run fẹ́ jẹ́ ọ ni bẹ́ẹ̀ ni gbé otu bì kan ó tún tá à ń ti koná fún láti bí ìta ìdọ́yọ̀ Ìbàdàn là ń rè ẹja rè po àbá kíkẹ́ kọ̀ bá dáhùn kí la ṣe ẹ bìrà yín léèrè ni ẹsẹ̀ wọlé ẹsẹ̀ báyìí. astaghfirullah wa atubu ìdí nu kí gbé machine wá kan kò ní dáhùn ah tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ Ọlọ́run fi ń bi ọnu tó kíkẹ kíkẹ kíkẹ ọ wàá kórìíra rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ràn rẹ̀ torí ńgbà tá a bá kíkì mẹṣíìnì títí tẹsẹ̀ fẹ́ di pákó téèyàn bá rí mẹṣíìnì gan yọ sà kékeré nínú o so nítorí pé Ọlọ́run fẹ́ fi ìwà ẹ̀ṣẹ̀ èèyàn bìyàn torí ẹ̀ ló ṣe jẹ́ pé láyé ń bì àníṣà láì máa rí intanti fi ayùn tanti fi ń ké pákó tí ò yẹ ti expert èèyàn tó mu yẹ yọ kàn lọ sí dédé apá èèyàn ni ẹ sì ti bó yá torí pé ayùn tẹ́lẹ̀ náà ibà ayùn ẹ̀rọ lẹ lọ gé tẹ́ǹfì ṣiṣẹ́ káfíńtà ti bu ọwọ́ débi egun ha ẹ̀yìn ẹ̀yìn o <laughs> èdìkọ́ ẹsẹ̀ ẹsẹ̀ rí. <laughs> torí ẹ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kọ́ lọ́ọ́ sànú yìí torí ẹ èèyàn máa ṣiṣẹ́ tó wà lókè òye ọkọ rí ọkàn rí tó yìí kọ̀ọ̀nù ah, ó mọ̀ dàbí ìgbà tí ojú sẹ́mọ̀ yìí gbogbogbò kọ́ tó sọ kí lọ́wọ́ tí wọ́n ti bá ń lẹ̀ àwọn àgbà sí èsì kó gun sóńsẹ́ wọ́n mọ̀ ti sàṣínú ah, yóò bá lẹ́bù <laughs> dípò kọ́ lọ́sẹ̀ lọ́ọ́ so gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ọlọ́run máa bi wá léèrè àmáwòye fura àìfura pé àti sẹlọ ni wàláhì lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́yìn bá sẹlọ tọ́lọ́n bá fẹ́ràn yàn láì kíkẹ́ tó délé nǹkan kan ṣẹlẹ̀ náà ni ẹ lè kọsẹ̀ tí ó dùn yín bàjẹ́ nǹkan lè gún yín lẹ́sẹ̀ tẹ́ ẹ̀ rí tí ó dùn yín bàjẹ́ ẹ sáà tún máa ṣe astagfirullah astagfirullah wa atubu ilayh torí tọ́lọ́n bá fẹ́ràn àwọn èèyàn kan ajjala lahumul uquba ọlọ́run máa ń kán ìyà ẹ̀ṣẹ̀ wọn lójú fún wọn láyé sódà tí wọ́n bá dénjọ́ gbẹ̀ndà kìyàmọ̀ wọ́n jẹ́ pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ráńpẹ́ ráńpẹ́ ráńpẹ́ tó lè gbé wọn wọná ọlọ́run ti fìyà rẹ̀ jẹ wọn láyé kọ́lọ́run dákun kó ṣàánú wa torí ẹ̀ ọlọ́run ọba ayára fìyà ẹ̀ṣẹ̀ jẹ̀yàn lọ́lọ́run o ọlọ́run bẹ́ẹ̀ sì séèyàn torí káwa ní ìsìn gbogbo èèyàn láyé ó dájú pé ìyà wọn ò tó ìlérí rẹ̀ tí wọ́n máa ṣe jíjànú tí wọ́n máa jànú kò tó yà wọn ìyà wọn ò tó jíjànú máa jù yà ń lọ tí mo bá mú ọ ẹ ah! sì fojú rẹ̀ rí tàlátà bàbá alárùbá ìwọ ń tàlátà ìwọ ń bàbá alárùbá ẹnu lásán pọ̀ nínú yàtọ̀ mìíràn máa fi jẹyìn wọ́n lè sọ pé kínní ibi tí wọ́n mú ọ lọ kirikiri ni ah, kínní kan alágbọ́n mélòó ni lẹ́gbẹ̀ẹ́ yàtọ̀ lọ torí ẹ̀ ìdínà tó fi jẹ́ pé tọ́lọ́wọ́n bàbá wa ń sọ̀rọ̀ yà ẹ̀ ní rí i pé bóyá fífẹ́ lójú ẹ̀ ní rí kọ́pọ̀ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gbà yí pé ìyá ńlá ni nítorí pé ńgbà tọ́lọ́wọ́n bá sọ pé walahum adhabun adhim ìyà tó tóbi sì ń bẹ fún wọn ọlọ́run ọba yìí lọ́ba tó sì gbangban tó tóbi tó ń bá wa sọ pé yàkan tóbi ó tóbi àbí ò tóbi ó tóbi tírò àwọn kókòkò yìí tá a bá sọ pé kìnnì kan tóbi sí àwọn káwọn ni ìwọ gan tó ní eh, yàkan tóbi ìwọ tó tó ṣe yà tó tóbi bó lórí sàmúgbà tó lọ́wọ́ ọba tó tóbi tó gbangban tó bá níyà tó tóbi ọ jẹ̀yàn wàláhì tàláhì àwọn ò tóbi torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹja bẹ̀rù ìyà kámá ṣe ń tàfi lẹ́tọ̀ sí. wa innahu la ghafurur rahim dájúdájú ọlọ́run ọba bó ti ṣe jẹ́ pé ayára fìyà ẹ̀ṣẹ̀ jẹ níní ó sì tún jẹ́ aláforíjì olùkẹ́ni yóò fìyà jẹni tí yàrá tọ́ sí yóò ṣàforíjì fẹ́ni tó bá tọrọ àforíjì ohun yìí wá àforíjì yẹn lásán yóò tún kẹ́yìn fa fil ayati jam'un bayna at-targhibi wat-tarhib àyà yìí ṣe àkójọpọ̀ ìṣenilójú kòkòrò àti ìṣẹ̀rùbáni ìṣẹ̀rùbáni níbi pé ọ̀yára ní fìyà ẹ̀ṣẹ̀ jẹ̀yàn ẹ̀rù ti ba gbogbo wa pé ẹ ọlọ́mọba fẹ́ fìyà ẹ̀ṣẹ̀ wa jẹ wa èèyàn mọ̀ ní dọ̀là láyé ó tún wáá fi wá lọ́kàn balẹ̀ pé aláforíjì tún lòun ò òun sì tún máa kẹ́ ẹni tó bá tọrọ àforíjì ó túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ tẹ́tí sẹ́wọ̀n kíyà rẹ̀ ọmọ bá wàá jẹ yín kó lè bá àṣàforíjì fún ẹ tọrọ àforíjì yóò foríjì yín torí pé ma yaf'alu Allahu bi'adabikum in shakartum wa amantum wa kana Allahu shakiran alima kí lọ́lọ́run ó fi ìfìyàjẹ yín ṣe tó bá ṣe pé ẹ̀ máa ń dúpẹ́ fọlọ́ tẹ̀sí gbọ́ lọ́wọ́n bá gbọ́ torí ẹ̀ tẹ́ bá ti tọrọ àforíjì nígbà tẹ́ ti mọ̀ pé à ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí fi jẹ́ yàn ẹ tọrọ àforíjì mọ̀nà òun ní foríjì yín lásán yóò tún kẹ́yìn torí ẹ̀ ó sì jẹ́ pé àánú ọlọ́run ọba pọ̀ tá a bá ṣẹra wa a máa ṣe pẹ́pẹ́ furuukú a lè foríjì ra wa tá a bá foríjì ra wa tán ta ni ó tún foríjì hàn tán tó tún máa bùn ọ lówó nú èèyàn ọwọ́ kó foríjì hàn inú rẹ̀ ó ti dùn àmọ́ lọ tó ń bá tún foríjì ọ̀ tán yóò tún kẹ́ ọ subhanallah so eléyìí òun náà ni ọ̀nà kan nínú àwọn ọ̀nà tó dáa jù láti pèèyàn lọ sí di dáadáa ẹ máa dẹ́rùbà ẹ tún máa ṣe lójú kòkòrò targhib wa tarhib nínú àwọn ọ̀sẹ̀ kọtíra at-targhib wa tarhib nínú àwọn àdìsí anabi sallallahu alayhi wa sallam àwọn àdìsí tó sẹ́rù báyẹn àwọn àdìsí tó sẹ́yìn lójú kòkòrò ó sẹ́rù nípa ìyà ń bẹ lọ́dọ̀ ọlọ́run àwọn àdéhìí tó tún sèyàn lójú kòkòrò ń pa pé dáadáa ń bẹ lọ́dọ̀ ọlọ́run téèyàn bá ṣe dáadáa tó lè jẹba so bẹ́ẹ̀ náà ni ahlus sunnah wal jamaa méjèèjì làwọn ń wò àyà tó sọ nípa àyà wọ́n wò ètò sọ nípa àkẹ́ wọ́n wò ìdí táwọn fi dúró dọ́gba yàtọ̀ sí àwọn alwa'idiyya pé àwọn khawarij àti mu'tazila ẹyinjú kan làwọn fi ń ríran ìkejì ti fọ́ èyí tí wọ́n fi ń ríran òun náà ni alwaid táwọn bá ti wọ inna rabbaka lasari'ul iqab yes ẹgbà ìyá tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ayára fi ẹsẹ̀ jẹ́ ni lọ́lọ́run ok ẹ káyàjá wa innahu laghafurur rahim wọ́n ní kò nítumọ̀ lẹ́gbẹ̀ẹ́ lasari'ul iqab àní wọ́n jíyà sẹ́ẹ̀ tọ́ yàtọ̀ sí àwọn mọ́rìjíà kúmá.

àsìmọ̀kọ́ ara ìláyọ̀mí kìámà náà ni bí wọ́n ti ṣe jẹ́ pé wọ́n jẹ́ pípa kó tó di pé gbẹ̀gbẹ̀ àlùkìámà dé bí tá a dúró sí ni lónìí. abẹ́lọ́wọ̀n bá wa nínú àwọn orúkọ rẹ̀ tó ga jù tó rẹwà jù àti àwọn ìròyìn tó ga jù kó wa láti máa tẹ̀ kó lé wa jìnnà sífẹ̀ẹ́ nu kó wa lọ́kàn nínú àwọn ẹni tó ṣe pé. wọ́n takùtọ̀ lọ́hùn ìfẹ́ inú tiwọn làwọn máa tẹ̀lé kọ́lọ́mọ bá kó sí wa ní olórí rẹ̀ jálẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik.